بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله ولي الصالحين وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته لين دوكي وفو الله سبحانه عز وجل ìkẹ́ ọlọ́run ọ̀ṣẹ́ ọlá rẹ̀ kó mọ oníṣẹ́ ńlá Muhammadu sallallahu alaihi wa alihi wasallam gbogbo àwọn tí wọ́n gbé lárugẹ tágbárùkù tí orí da'watul haqq ìpèpè òdodo èyí tó wá fi jíṣẹ́ fún ọmọ ẹ̀dẹ́yìn àtàjẹ̀nú àti gbogbo àwọn tí wọ́n kún lọ́wọ́ tí wọ́n ràn lọ́wọ́ nínú àwọn rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo mùsùlùmí tí ó yẹ tí ó gbò tẹ́tọ̀ rẹ̀ nílẹ̀ dẹ́ndẹ́n lórí ìlànà àwọn ohun kẹwọn bẹ́ẹ̀ títí nípa àwọn ẹ̀kọ́ àti àǹfààní tá a lè múlò nínú hadith number thirty eight nínú tírà hadith alimam Nawawi yo forty hadith adíṣàlàyé àǹfààní kìíní kejì fúnra wa ní ọ̀sẹ̀ tó lọ lọ́hùn lọ́sẹ̀ yìí pẹ̀lú ògo Ọlọ́hun a wo àǹfààní kẹta nínú àwọn àǹfààní tí hadithi náà tó kó sínú bá bá ní gbàgbé àti ṣe ní àlàyé fúnra wípé alhadith èyí tá à ń ṣàlàyé rẹ̀ fún àwa yìí hadith kudusi ni hadith al-kudusi isbatu al-hirabati lillahi azza wa jalla inú hadith yìí adẹ́kọ̀ọ́kọ́ wípé ọlọ́run ṣe ìfẹ́rinlẹ̀ ṣùkún àmọ́ báyàn jà wọ́n a máa jàyàn lógun gbogbo ẹni tí ò bá ti fọwọ́ rẹ̀ síbi tọ́wọ́ ń gbé tí ò tọwọ́ ọmọ rẹ̀ bá ṣọ́ tí ò dó lẹ́nu pọ̀nà ibi tí Allah subhanahu ní adóma tí ń gbẹ́rù gbẹ́rí tó tó ń ṣe ọlọ́run fi jíṣẹ́ fún wa alayhi salatu irú ẹni bẹ́ẹ̀ ọlọ́run ó jà lógun ọlọ́run tó wọn a máa ja ìdálógún bó ń ṣe fẹ́ràn àwọn ẹ̀dá tí bá ni ogun wọn a máa gbóná girigiri gbogbo ẹni tí bá àrí ilé ìgbọ́yé níbi jùmlà àzántuhu bil harb mo ti kéde ogun sí o mo kéde ogun sí rẹ̀ ní bẹ́ẹ̀ nígbàtí Allah subhanahu wa ta'ala tó ní inna Allah ta'ala qal man 'ada li waliyan faqad a'zantuhu bil harb gbogbo ẹni bá mú ààyè mi ọlọ́run ní ọ̀tá èmi náà pé pàápàá jùlọ mo di kéde ogun sí ìbàjagun torí pé ibi táti mọ̀ níyẹn tó ń sọ ọlọ́run bá mọ́ jẹ́ waliyullah ẹni ń bọ̀wọ̀ òfin ọlọ́run ẹni tí tẹ òfin ọlọ́run lójúmọ́lẹ̀ ẹni kọjá àlà òfin ọlọ́run subhanahu wa ọlọ́run bá rìnrìn lẹ́mìí rẹ̀ tó sì tó sì fẹ́ràn ọlọ́run tó fẹ́ràn òfin ọlọ́run kì í ṣọ̀tá ọlọ́run ọba níjẹ́ wàlíyù ọlọ́run ààyò ọlọ́run ọ̀rẹ́ ọlọ́run náà lẹ́yìn tó bá jupá ju sẹ́lẹ̀ fófin ọlọ́run tó jupá ju sẹ́lẹ̀ fósúnà náà Muhammad sallallahu alayhi wa ẹni tí ìgbàgbọ́ rẹ̀ ti ń jáde ọkàn tó bá da. tí ìlànà tí ń gbà ṣe ẹ̀sìn tá à ń pè ní manhaj tí ò takò Qur'an tí ó tako ìlànà oúnjẹ ọlọ́run sallallahu alaihi wasallam tó ṣe déédé ìlànà àwọn àṣálàfù sọ́ọ̀lẹ̀ ìwárí iriri rẹ̀ ìrìnrí ìbẹ̀lọ́wọ́ rẹ̀ ọ̀rọ̀ rí ìbẹ̀lẹ́nu rẹ̀ ìbálòpapọ̀ rẹ̀ pẹ̀lú àwọn èèyàn ń sọ òfin ọlọ́run ọba lára àwọn ẹ̀dá tí ìkẹjọ ń pa wọ́n pọ̀ léèyàn ni ó fi dórí àwọn tó sì irú ẹni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kan bá wá gbójú àga síra ẹni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kan bá lówó mẹ́ni lọ́tà ìtorí pé ń tẹ̀lé òfin ọlọ́run ìtorí pé súnà ànábì ló kàkún fàkọ́rẹ́ àyàzánu tó bùlà ìní ọlọ́run kéde orú sí bákan náà Allah subhanahu wa lati ó ọlọ́run òun ṣe tán láti bá gbogbo nùsọ́ọ̀tù bákọ̀rọ̀ ọlọ́run kàn wá nílọ̀ ó bínú sí irúwà yìí irúwà wo ká máa gbowó èlé ìmá jẹ́ rìbá níbi òwò tá à ń ṣe ó wá ní fa'ilam tafa'alu owó rìbá tẹ̀yìn ṣe yìí bẹ́ẹ̀ bá fi ilẹ̀ tẹ gbẹ́rù gbọ́n tẹ́lẹ̀ rí profit ń bẹ̀ ẹ̀ ń lékè owó yín bẹ̀ àṣírí bò ń bẹ̀ fa'danu bi harbin min Allah wa rasulih ẹ máa múra o ẹgbẹ́radì ogun bọ̀ lọ́dọ̀ ẹ̀mí ọlọ́run lójú ayé àná Muhammad sallallahu alaihi wasallam tí ń lò sẹ̀mí lọ́wọ́ ọlọ́run pànábì láti ẹ̀ bẹ́ẹ̀ gbogbo àwọn tí ń bá ń sọ pé rí ìbádá wọn fi máa ṣayé wà nábì ó yá kéde ogun sí ogun yá kéde ogun sí ogun yá lẹ́yìn ìgbà tó ń ṣe ọlọ́run bọ̀ sí náà àlẹ́sọ̀rọ̀ àti sẹ́lẹ̀mù tá a bá padà sínú òfin ẹ̀sìn ọlọ́run ká a tó àtúnyídà wa ṣe ká a tó àti wa ṣe tó jọ tọ́ ọlọ́run tójú ẹ̀tọ́ lọ́wọ́ bá ní ká fi sìn ká kó níbi gbogbo àwọn àdáadáalẹ̀ inú ẹ̀sìn tá a padà sínú àná Muhammad sallallahu alaihi wasallam tó fi wá di pé ọlọ́run bá wá dá wa láre láti ní ká ní khalifatul muslimin ní gbogbo àwọn mùsùlùmí lágbàáyé ìgbà tí nǹkan mi bá ń ṣẹlẹ̀ tàbá sì rí àwọn tí wọ́n ń jẹ rìbá ọlọ́run náà ti kéde mùsùlùmí àwọn ẹni bẹ́ẹ̀ trúwẹ̀ tó bá jẹ́ khalifa mùsùlùmí khalifa mùsùlùmí yóò mobilize àwọn àwọn ọmọ ogun yóò mobilize àwọn òṣìṣẹ́ rẹ̀ gbogbo ẹni bá ń jẹ rìbá ìjà níwájú ọlọ́run bá fún un lódàáyé bí yóò jẹ́ ìyàgá lọ àwọn agbófinró ẹ̀sìn bẹ́ẹ̀ náà ni ọlọ́run bá tún sọ láyè míì nípa ìjà tí ń bẹ fún àwọn kò ìtọ́rík àwọn إنما جزاء الذين يحاربون الله ورسوله ويسعون في الأرض فسادا أن يقتلوا أو يصلبوا أو تقطع أيديهم وأرجلهم من خلاف أو ينفوا من الأرض ذلك لم خزي في الدنيا ولهم في الآخرة عذاب عظيم إليهم بين سورة المائدة verse 33 Allah subhanahu wa ta'ala ó ní innama jaza'u alladhina yuharibuna Allah wa rasulahu dájúdájú ẹ̀san tí ń bẹ fáwọn tí wọ́n ń ja ọlọ́run ọba Allahu lógun tí wọ́n sì ń jẹ oṣẹ́ ńlá ẹ̀ náà lógun wa yas'una fil ardi fasada tí wọ́n sì ń ṣèbàjẹ́ káàkiri orí ilẹ̀ gbogbo ìgbìyànjú wọn gbogbo ìlàkàkà wọn wọ́n lè sọ ilé ayé dìrìnra fáwọn èèyàn yìí bílẹ̀ yóò fi ní rọgbọ fáwọn èèyàn sẹ́mọ̀ pé lórí ìta wà ilé nì tí ìbùdó lágbàáyé gbogbo àgbà wípé ẹja náà lẹja ń jẹ sanra nídìí lábẹ́ odò ẹja náà lẹja ń jẹ sanra lábẹ́ odò bí tí èèyàn kan bá ti bàjẹ́ kò dájú pé téèyàn kan lè dá pẹ́rẹ́sì gbogbo ọmọ ẹ̀dá yẹn lágbàáyé lẹ́yìn nìyẹn o tẹ́sí mọ́ rí wípé àwọn kan gbà pé ibi káyà máa ní àwọn èèyàn kan lọ́nà àwọn ò ti rí tàwọn ṣe ṣùgbọ́n ní bá ń rúrùn bẹ́ẹ̀ ayé kọ́tàlú lábẹ́ òfin Islam lábẹ́ òfin Islam gbogbo àwọn tí máa ń dáná àwọn olè àwọn jàgùdà kódà wọ́n fi ọ́ sí public office kẹ́ni ministry ló wà ní parasasta kan ló wà ní any public office tó bá fìyàn sí tá a máa sọ pé àkówó ìjọba jẹ wọ́n kó ìjọba wọ́n kó sápò wọn ò kó ìsìn ilé ni wọ́n kó pamẹ́ sí inú wọ́dróòpù náà tún kó sí bọ́ ọba tẹ̀rẹ̀ níbẹ̀ ẹ̀yìn ẹ̀kọ́ tàlú lábẹ́ òfin ìsìn ní kí wọ́n pa wọn nípakúpa ọ̀rọ̀ ìpọ́nlẹ̀mú àbí kí wọ́n kàn wọ́n má gbélébùú ọ̀tọ̀ kọ́ tọ́ àìrí ìhínú àwùjọ́lòhùn ìrìnfìlẹ́ àbí kí wọ́n gé wọn lọ́wọ́ kí wọ́n gé wọn lẹ́sẹ̀ lásẹ̀yìn àwọn yóò fa ọmọ ilẹ̀ àbí kí wọ́n lé wọn kó lórí ilẹ̀ yẹn ní pé ní ìlú tó ti ṣàbù nìyẹn ká lé wọn kó bẹ̀ di àwọn rèé torí pé wàá rẹ̀ yẹn gbogbo òbílẹ̀ jẹ́ láyé ń ja ọlọ́wọ́ balógun ni gbogbo òbílẹ̀ jẹ́ láyé ń kéde ogun sáà náà sallallahu alayhi wa alihi wa sallam olùwájá sí pé ìjìyà arú àwọn ẹni bẹ́ẹ̀ lábẹ́ òfin ẹ̀sìn tí ọlọ́run bá mọ̀ mọ̀ fún chief judge níṣẹ̀lẹ̀ akọ̀ sí ní discretion kó lò tó bá gbára rẹ̀ níbẹ̀ mọ́ ẹ̀yìn ẹ̀kọ́ tàlù ẹ̀pà wọn nípa púpà ọ̀yọ̀ kọ́ ìlàbó crucifixion ẹ̀ crucify wọn kò sí níbẹ̀ ẹ̀ gé wọn lọ́wọ́ ẹ̀ gé wọn lẹ́sẹ̀ àbí kẹ́ lé wọn kó lò. lórí ibi gravity owó tẹnu ń kó jẹ olè tẹnu ń jà bó bá ṣe ṣe sí ni wọ́n sì lò kan náà options yìí bẹ́ẹ̀ náà ni àwọn ọmọ yahoo yahoo àtàìmọye àwọn èèyàn tó fi sọ ẹ̀rí wọn dẹkún akọ ìmọye ilé aláyọ̀ tó fi sọ dílé ìbànújẹ́ bàbá sì yí ta sọ wọn lówó bàbá àwọn àwọn bàbá ńlá àwọn táwọn èèbó kó àwọn gbà padà inna lillahi wa inna ilayhi a sì tún wá ara wọn kan pera wọn láfà tó tún jáde láti yìí ah, wa ìbàjẹ́ yìí pọ̀ lórí ilẹ̀ ìbáṣepáwọn táwọn èèyàn ń pè láfa wọn tó lọ́wọ́ kún ọ̀rọ̀ bá sẹ́pẹ́rẹ́ ọ̀rọ̀ bá fúyẹ́ gbogbo àwọn afọ́n jẹ́rà bí wọ̀nyí tanigan fẹ́ gbèkì délégbò hmm? òun bá gbèsè abéjì òun wá gbèsè légbò tani wàá gbèkì táwọn ni wọ́n ṣe gba àwọn iṣẹ́ dán fún wọn àwọn náà ṣoògùn fún wa ní òfìfẹ́ ìgbà tí gbogbo rẹ̀ ó sì bàjẹ́ tán yányán tí gbogbo rẹ̀ ó bàjẹ́ tán wọ́n ní Nigerian constitution sọ wípé wọn ò tí ì ní provision fún jìyà ẹ tí wọ́n bá gbá tó ń ṣe internet problems kò tán kò tán Nigerian constitution ó lóun ò tí ì ní provision fún jìyà àwọn ọmọ tí wọ́n bá gbá mú tí wọ́n involve nínú internet problems ẹ̀rí nǹkan báyìí sófin náà lélẹ́yìí àdọ́lọ́ subhanahu wa ta'ala kó mọ́sá ẹ̀rọ ẹ̀mí wa sódòdó kó rọ kan wa sóòótọ́ ìrètọ́lọ̀ ní kẹwàá gbé ilé ayé fi sẹ̀kù so gbogbo ní tẹ́yọ̀ máa wọnú wà tí ó mú kọ́nà wá dojú ìjà kọ̀yàn tọ́nà fi dojú ogun kọ̀yàn tá lè yàn kí lágbára ti ń bẹ lọ́wọ́ èèyàn kí ni mímọ̀ ti ń bẹ lọ́wọ́ èèyàn kí làṣẹ kí ni kò ti ń bẹ lọ́wọ́ èèyàn ọmọ ẹ̀dá èèyàn wà lọ púpọ̀ ni wa kana al-insanu da'ifa alẹ́ púpọ̀ bá ti wá lọ tó yìí kí a tó mọ wá wúrú wà kan tọ́lọ́ tó wá fi kéde ogun sí yàn tọ́lọ́ fi declare war àti battle against yàn ah, ẹjá yìí síra wa o Allah subhanahu wa ta'ala àti kórìíra rẹ̀ àti bínú rẹ̀ àtógún rẹ̀ mẹ́jàrí kankanú rẹ̀ la ilaha illallah وأنها تتفاضل iṣẹ́ ìfẹ́rẹ́ ilẹ̀ tí ń jẹ́ ìfẹ́ ọlọ́run ọba azza wa jal fáwọn ẹrúsìn rẹ̀ ọlọ́run fẹ́rẹ́ ilẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ lọ alhadith alkudusi èyí tà ń ṣe àlàyé rẹ̀ fún àwa yìí wípé ọlọ́run wọn a máa fẹ́ràn àwọn ẹni tó ìfẹ́ ọlọ́run bá subhanahu wa ta'ala wá nìyí mustapha ọ̀bìlà wọn jura wọn lọ gbogbo wọn ò sí lórí ipò kan tí ọlọ́run ọba ọba rínú ọba tí ò sí ọba tí ò sí bò sí ọba tó mọ wa tó mọ gbangba wa ìpele tọ́lọ̀ ọba fi ń fẹ́ràn àwa ẹni rẹ̀ azza ojúra wọn lọ́wọ́ bá níwájú ọlọ́run ọba yìí subhanahu wa ta'ala ẹni jura wọn lọ́wọ́

kò sí ìkẹ́kẹ́ kẹ́rùsùn yìí tó fi lè súnmí ọlọ́run ọba tẹ́mi ọlọ́run ọba nífẹ̀ẹ́ sí jù nítumà tí ó mú kí mi ọlọ́run ọba fẹ́ràn rẹ̀ jù ní mẹ́tàrọ́ tòhú àlè tó tayọ ní tí n bá ṣe lọ́ràn rẹ̀ lórí tí n tẹ́mi ọlọ́run bá ṣe lọ́ràn yàn lórí ẹ̀dá nínú àwọn ṣẹ́ẹ̀sìn òun ló mi kémi ọlọ́run ọba fẹ́ràn yàn jùlọ gbogbo ẹ̀ tí máa ń ra gbogbo ọ̀ràn yẹn ẹ̀sìn tí máa ń ra wọn láre irun rèé kò kán bá wuyewuye àbáròyé nìkan má jẹ́ fún wá pọ̀ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ pé já lọ kí já lọ kí ló tún ní ẹni òun sọjú yóò sọ̀dọ̀ láburú ẹ̀dá gbọ́jẹ́ náà mọ́ṣáláṣí wọn níwọ̀n àti rẹ̀ bá lemọ́ lemọ́ lemọ́ lórí pàtàkì irun kíkí àti kíkí lásìkò rẹ̀ yóò rí lẹ́nu ibi kódà yóò rí jẹ kò ní fẹ́ sálámà sí àní kí ló dé wàhálà náà mo wá ti pọ̀ jù wàhálà àfa àwara ti pọ̀ jù ìwọ̀n ìwọ̀n ìwọ̀n náà ni fẹ́fẹ́ sọ fún mi pé tí èyí bá kírun láyé tó bá kúkò ní wàlìjẹ́ náà ni àti wọ́n ní mùsùlùmí nìkan ní wàlìjẹ́ náà gbúrú àwọn ọ̀rọ̀ ilé àmà gbọ́ owó náà ni lọ̀rọ̀ wá fi ń dàrú ọ̀rọ̀wọ́ ti lé ètò àbúdá bá padà sínú òfin ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala tá a fojú tó àwọn ọ̀ràn yẹn tó pa wá láṣẹ rẹ̀ tó bí a ṣe lákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀karùn-ún أن الأعمال الصالحة تقرب إلى الله عز وجل ó ní àwọn iṣẹ́ eré tá máa ń ṣe wọ̀nyí ní máa ń sún ẹ̀dá tí bá ṣe àwọn iṣẹ́ yìí mọ́ ọba ọba subhanahu wa ọmọ ẹ̀dá yóò máa fúnra mà nínú sẹ̀mí rẹ̀ lẹ́mìí ara rẹ̀ yẹn máa fúnra mà tí bá ń ọ̀nà ìgbà téèyàn fi ń sin lọ́hùn ìyẹn gan mọ̀ nú ẹ̀mí rẹ̀ pé ó péye torí pé ìyẹn ṣe ní ṣíṣe ikhlasan ni èyàn fi wójú rí ẹ̀dá kan èyàn fi wẹ́yìn ẹ̀dá kan èyàn fi wá èyàn fi wówó kò fi wọ́pọ̀ ẹ máa ti gbogbo iṣẹ́

àsìkò ìgbà tí èèyàn ń ṣe yẹn ọkàn èèyàn wà present ọkàn èèyàn ń bẹ níbi tí èèyàn ti ń ṣiṣẹ́ ẹ̀sìn yẹn ó lè jẹ́ àdúrà náà lèèyàn ń ṣe ó lè jẹ́ òun lèèyàn kí èèyàn pọkàn lásìkò yẹn irú ẹni bẹ́ẹ̀ àhásàbí annahu qurba min Allah azza wa jal ẹni bẹ́ẹ̀ yóò fúnra mọ̀ wípé ah, èèyàn súnmọ́ ọlọ́run bẹ́ẹ̀dá ọba sí ìkù tó sì ń bẹ láyé ń sẹ̀mí kí ń mi lọ́ọ̀lẹ̀ kí mi àwọn àdámà kan ń bẹ lára wa tọ́lọ̀ ń dá ara wa lára tó sì wí pé bẹ́ẹ̀dá bá ti tọ́lọ́hùn nítòótọ́ èyí ó fúnra mọ̀ pé èèyàn ń súnmọ́ lọ́hùn so ìlú yìí nìyí kò sáwọn tí o àfàwọn bá fi torí pé ká nínú ká tún wá ṣe kó má tako kó sì má ìyapa ìlànà ìṣe ọlọ́run ọba aleṣọ́láàtò sàlám kò sẹ́ńtọ́lọ̀ mọ́ fún láǹfààní kó rí ṣe illa muwaffaqin àfàwọn tí Allah subhanahu wa ta'ala tó bá fi ṣe kò gẹ́ kò rí bẹ́ẹ̀ mélòó mélòó lẹ́yìn tí ń kírun mélòó mélòó láwọn èèyàn tí wọ́n ti sàárà fáwọn èèyàn mélòó mélòó lẹ́yìn tí ń gbàwẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn wọn yóò fúnra mọ ìsúnmọ́ Ọlọ́run ọba sí wọn torí kò ní méjèèjì yìí nù so kí ẹ̀dá kó ní fúnra mọ̀ pé ọlọ́run bá ń súnmọ́ òun àbí òun súnmọ́ ọlọ́run kò sí tàbí sùnmọ́ yóò máa lapa níbi ìrìn àjò ayé ẹ̀ yóò máa lapa níbi ìlànà ẹ̀. ẹlẹ́kẹfà àna awamir Allah azza wa jalla yìí ó àṣírí kẹ̀kẹ́ fún wa kí tó wípé àwọn fàríbọ̀tún wọ̀nà ìfìlà èyí tí ń jọ́nà yẹn ń bẹ nínú àwọn àṣẹ ọlọ́run èyí tó ń jèlì ń bẹ tàbí náfìlà nínú àwọn àṣẹ ọlọ́run àwọn tó jẹ́ yìí o lè tó lé lórí ọ̀ràn èèyàn èyí tó lé lórí ọ̀ràn èèyàn ní jẹ́ náfìlà àwọn ọ̀ràn yẹn ti ló ń gbogbo ní tó bá ń jẹ́ṣẹ́ tọ́lọ̀ bá pa ọ́ láṣẹ rẹ̀ tó ní tí ò bá ti kó sábẹ́ ọ̀ràn yẹn yẹn ká mọ̀ wípé àwọn àṣẹ ilé iṣẹ́ nìyẹn lópin ìgbà tí a bá ti rí ẹ̀rí fún nínú ọ̀rọ̀ ọlọ́run bá subhanahu wa ta'ala a bá rí ẹ̀rí fún nínú súnà náà muhammad sallallahu alayhi wa alihi wa sallam tó ní àlàáfíà kò ní jẹ́ súnà ìtàkìrí lè gbọ́yí ó ní sẹ́ńtẹ́sì tí Allah subhanahu pé وما تقرب إلي عبدي بشيء أحب إلي مما افترضته عليه ولا يزال عبدي يتقرب إلي بالنوافل حتى أحبه الله سبحانه وتعالى قل يرثني ونفن كتصمم يولو تين الله في النفس جلس تطعيقو كماشنك تين الله باشي لورا يعني لوري أرثني واني kò ní yẹ kò ní gbò lẹ́yìn tí ń súnmọ́ mi ọlọ́run pẹ̀lú ìmọ̀ àwọn iṣẹ́ ìlé hátà òhìbà ayé ahbabtu lókun ìgbà tọ́lọ̀ bá ti ní níwọ̀ mùsùlùmí òun fojú táwọn ọ̀ràn gbogbo tí ń jẹ́ ọ̀ràn yẹn ẹ̀sìn kò sì tó fojú kéré lẹ́yìn náà ọlọ́run fi ọsẹ kò ń gbogbo àwọn tí ń ìfẹ́ ọlọ́run bá subhanahu wa ta'ala yóò tún wá lékè yóò tún wá lé lórí ìfẹ́ tó ní síyàn nígbà téèyàn ń ṣe ọ̀ràn nìkan lọ. sọ́dọ̀ ti sọ wípé kò jọra wọn wọ́n pèrò ta ìpinnu nínú fàjẹ̀r ẹjọ́ dé mọ́ṣáláṣí ó ṣe wọ́n kí àtàlù fàjẹ̀r ẹ kírun tán ẹjọ́ kí irun lẹ́yìn irun sóbò ó ṣe àwọn àtìká tóòrùn fi yọ tóòrùn yọ tàí yọ tán ó ní sùúrù díẹ̀ àsìkò dùhá wọlé ó ṣe làwọn àṣẹ àbí kò gan náà ni ibi iṣẹ́ náà ló lọ ó ṣe làwọn àṣẹ nafila dùhá nafila bí rọ́kà méjì ló yàn ni bí rọ́kà ló yàn ni wọ́n tún ó lọ kọjá ó ṣe ìrọ̀kẹ̀ àtàr nọ́fìlà méjì ó ní nọ́fìlà mẹ́rin ṣáájú ní vóòr àti ìjọ kíjọ náà vóòr tó jọ ọ̀ràn yẹn tó pa ọgbọ́ yín pọ̀ tó ọlọ́run ló gbogbo ẹ̀dá àti ìjọ kí ẹtí sálámù tàì sálámù ó tún nọ́fìlà méjì wá àbí nọ́fìlà mẹ́rin wá lẹ́yìn wọ́n ní àṣẹr ó tún dé mọ́ṣáláṣí ó tún kí méjì ṣáájú àṣẹr ó tún

ikhlasan lillah lẹ́yìn tí ń ṣe torí tọ́lọ́hùn wa mutaba'atan li manhaji an-nabi sallallahu alayhi wa sallam wọ́n ìtún ṣe náà níbàámu sí lánàá ń ṣe ọlọ́run bá alayhi salatu wa sallam àti wọ́n tó ṣe wípé fara'id àwọn ọ̀ràn yẹn nìkan ló fojú tó nù òun náà ní mùtàbà ó ṣe nílànà ń ẹ̀lẹ́jẹ́ ẹ̀lẹ́ rí bákan wájú ọlọ́run so ẹni tàkọ́kọ́ ni ipò rẹ̀ àti fẹ́ rẹ̀ síyàn wájú ọlọ́run yóò jù ti ẹnì kejì lọ. náà nínú àwọn ẹ̀kọ́ mi láti oníkọ nínú hadith yìí tafadul amali min haythul jins kama tafadul min haythul naw' ìjura wọn lọ tí àwọn iṣẹ́ sì ń jura wọn lọ níwájú ọlọ́run lójú pọ̀nà irú irú iṣẹ́ tẹ̀yàn ṣe hmm? lójú pọ̀nà irú iṣẹ́ tẹ̀yàn ṣe àti ìránṣẹ́ tẹ̀yàn ṣe irú iṣẹ́ tẹ̀yàn ṣe àti ìránṣẹ́ tẹ̀yàn ṣe yàtọ̀ ń bẹ láàrin méjèèjì تفاضل الأعمال من حيث الجنس كما تتفاضل من حيث النوع àwọn iṣẹ́ ẹ̀sìn tá à ń ṣe yìí wọ́n ní ọlá jura wọn lọ́wọ́jú ọlọ́run lọ́nà méjì ọ̀nà àkọ́kọ́ ìránṣẹ́ tèèyàn ń ṣe ọ̀nà kejì irú iṣẹ́ tèèyàn ń ṣe ìránṣẹ́ tèèyàn ń ṣe òní wípé al-fara'idu ahabbu ila Allahi min nawafil ìran nìyẹn ìran nìyẹn àlùjẹ́yìn òní wípé èyí tí ń ọrụ ahụ yẹn ẹ̀sìn tí mo ṣílẹ̀ islam ọlọ́run bá fẹ́ràn rẹ̀ ọ̀nà lọ irú nìyẹn ìran nìyẹn ìránṣẹ́ nìyẹn ìrántí ìránṣẹ́ nìyẹn àmàlì gbogbo alájọgbà yìí gbọ́ ní sọ yìí kò sí ẹ̀dá kan ní mùsùlùmí tí wàá sọ wípé àwọn láwọn sẹ́ẹ̀lì sẹ́ẹ̀lì ó lóore wájú ọlọ́run ọba lọ ju àwọn wákàtí márààrún lọ olórí wájú ọlọ́ọ̀bà ju àwọn wákàtí márààrún lọ kódà ẹni tí ò kéwú tí òun mọbi tí ilé kéwú tiẹ̀ wà sísà jẹ́ mùsùlùmí yóò ní rárá kò rí bẹ́ẹ̀ o bí bá bí lè pé kílẹ̀ rẹ̀ yóò ní ara àwọn yẹn wákàtí yẹn yẹn náà ìwọ́n tó wá yẹn ṣe wá kéré àbí ṣe wá níládàá wájú bá yíṣẹ́ wá kéré lẹ́sàn so jésù àmàl ìránṣẹ́ tà ń ṣe tó bá ti pé yìí ni àwọn àrùn tó jọ́ràn àyàn àwọn ṣẹ́kàn tó jọ́ràn àyàn onílàdá wájú ọlọ́run bá ọlọ́run sì fẹ́ràn rẹ̀ jàwọn ṣẹ́ ìlé lọ bẹ́ẹ̀ náà ni umrah àti hajj alhajj ọ̀ràn àyàn ló alìrìmọ̀rọ̀ nẹ́fílà ló kẹ́nìkan wá ní umrah onílàdá wájú ọlọ́run ọlọ́run ju hajj lọ á kò rí so lábala jìnsíyà níran iṣẹ́ tà ń ṣe àwọn iṣẹ́ ọ̀ràn èèyàn ó ní ládá ọlọ́run bá jà iṣẹ́ lọ ṣò ló fi wá sí tó wọ mùsùlùmí sọ́ra rẹ̀ wọ́n jẹ́ káwọn iṣẹ́ ìlú tó ń ara débi lè àti kí àti mú iṣẹ́ ọ̀ràn èèyàn wá mọ́ lápèjúwe lòun ni òun ṣe ni tìláwà ló ń ṣe lóru ni kìyàmù lẹ́yìn lẹ́yìn ló ń ṣe lóru ni yóò wá ṣe títí fá wásìkò ṣubú ọ̀tọ́ mọ́ wá ń pẹ̀rún ṣubú pẹ̀lú sẹ̀ wá sùn yóò wá sùn títí tí wọ́n fi kí ọ̀ràn yẹ̀rùn ṣubú ìdarí kódà lórí òfin wá ní jí ó tún dẹ́yìn ó tún gbà tó mú bá yọ eléyà máa ṣẹlẹ̀ sáwọn èèyàn gan nínú àwẹ̀ Ramadan mọ́tọ́lá tí jòrò nínú àkùnbá lọ́pọ̀lọpọ̀ bóyá aago méjìlá ló ti jí ó ti bẹ̀rẹ̀ kìyàmù láìl ó ṣe nàwáfíìl ó ṣe tìrádọ̀ kùrán ó ṣàdúrà lẹ́yìn náà yóò padà lọ dáná sàhúr ó jẹun ó ṣe ó tún padà sórí àdúrà ti ṣe títí màtọ́lá tó wọn alákọ̀ọ́kọ́ onígbà sọ pé kò tẹ̀ sùn dẹ́ kó fún un bí ẹ̀rájú pẹ̀lú ògo ọlọ́run onígbà tó òun bá ń yọ kó tó tají padà ilé yóò bá tí òfin wá ní ráǹfààní àti lè ṣe iṣẹ́ ọ̀ràn yàmá kò yẹ kó rí bẹ́ẹ̀ fún mùsùlùmí tó bá gbọ́ ẹ̀sìn rẹ̀ yé wàmí haifu náwó ṣùgbọ́n níbi abala tó jẹ mọ́ irú àti sàlàyé ṣìran as-salatu ahabbu ila Allahi mimma dunaha min fara'id gbogbo tí ń jẹ́ irú iṣẹ́ ẹ̀sìn táà ń ṣe níwájú ọlọ́run ọlọ́run fẹ́ràn ẹ̀rùn kíkí Igbo gbogbo àwọn nǹkan tó kù lọ nínú àwọn iṣẹ́ ọ̀ranyàn nínú ẹ̀sìn àwẹ̀ zakati yíyọ ni hajj ṣiṣẹ́ ni ọlọ́run bá fẹ́ràn ìlú kíkí ju mẹ́ẹ̀ta nù lọ torí wípé n tí ó fi rí bẹ́ẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta yẹn gbogbo wa tọ́lọ̀ ń dálẹ́dà káàsì ń jẹ́ mùsùlùmí gbogbo wa náà lè ráǹfààní àti ṣe gbogbo rẹ̀ pé pérépéré ẹlòmíín bẹ́ẹ̀ fídíyà ló fi máa gbàwọ́ ẹni tiẹ̀ nígbà tára ọ̀rọ̀ aláfíà ara tó ti dààmú ẹ̀ kò ní láǹfààní àti lè gbà ọ̀rọ̀ mi tiẹ̀ kó gbà ìmọ̀ fúnjẹ ti pààrọ̀ ní padà máa ṣe. ẹlòmíì sì ń bẹ níbi iṣẹ́ hajj ìgbàgbọ́ pé wọ́n ní hajj náà ló gbọ́dọ̀ ní yẹn ló gbọ́dọ̀ mọ́ni kò ní ọlọ́run lówó tí èèyàn mélòó ní zakati wọnú owó ẹ̀ kọ̀mpíẹ́lì sáwà tá a jẹ́ tálíkà ṣùgbọ́n ọ̀rọ̀ kíkí àtọ̀rọ̀ àkídà ó kárí gbogbo wa ni lẹ́yìn tí ń jọ́rọ̀ àkídà ọ̀rọ̀ yìí máa irun kíkí lábala irú iṣẹ́ ẹ̀sìn sáàṣe lábẹ́ ẹ̀sìn Islam ọlọ́run fẹ́ràn ìrun kíkí gbogbo àwọn iṣẹ́ ìjọsìn tó kù lọ torí bẹ́ẹ̀ Ibn Mas'ud radiyallahu anhu ó bí ó ní ayùlọ àmẹ́lẹ̀ àhábò ila Allah ni ọlọ́run bá fi nífẹ̀ẹ́ sí jùlọ nínú àwọn iṣẹ́ tà ń ṣe fakọ́n ó ṣe ọlọ́run fún lẹ́sì ó ní àpẹẹlẹ́ tó wà láwá kó ti hà òun náà ní ká kírun lásìkò rẹ̀ ìkírun lásìkò ń kírun ta'ala tó iṣẹ́ ìjọsìn náà ọlọ́dàkùn máa kọ̀ lé wa lọ́wọ́ wọ́n sì àgbá ní ìbádà fún wa la ilaha illallah subhanaka wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk